إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو المهتد وما يدلل فلا هادي له فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وتابعين له بحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله فيسوبوا الله عدوا بغير علم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مكوا نكيكي تي يودا جلو èyí tí ọlọ́run bọ́ba àlékè ọlá fọwọ́ sí lọ́sàn àti lóru pé ká máa chapter four verse number eighty inú suratu nu Quran chapter number twenty four verse number twenty seven and sixty one pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu tó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́n ọba àánú ọlọ́wọ́n ọba oríire gbére tí ò ní tán kó máa bẹ lórí ẹnì kọ̀ọ̀kan wa ẹ mọ̀ ìyá mi ìbánisọ̀rọ̀ wa lè ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yóò máa lọ sórí agbọ́nrin bíbú òrìṣà bíbú àwọn òrìṣà ìmáa fi ẹnu ẹ̀tẹ́ kan àwọn òrìṣà ìmáa bú àwọn òrìṣà eléyìí la fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ọ̀pọ̀ lẹ́nu wa tẹ́lẹ̀ yọ ọba sọ ọ́ lọ́tún ọmọ anímọ̀ ibi ọlọ́run ọba ti sọ fún anú suratul aniyam Quran chapter number six verse number one oh eight ipe ẹ má fẹnu kan àwọn òòṣà wọn ẹ má bu ọ̀sà wọn kí wọ́n má bàa bu ọlọ́run eléyìí ọlọ́run ọba àlekèọ́lá ọ̀sọ́ fún wa nínú Al-Quran Al-Karim káwá gbé e yẹ̀wò kí ni wọ́n ń pè ní èébú kí ni wọ́n ń pè ní àkíyèsí kí ni wọ́n sì ń pè ní ìbáwí àti pé báwo la ṣe máa bá yẹn wí tí ó fi mọ̀ pé wọ́n ń bá òun wí ni tí ò ní fi rí sí wípé wọ́n ń bú òun ẹ̀yin ọmọ ìyá mi alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ kí ájọ dìmú ni wípé ọlọ́run bọ́ba àlékè ọlá ó ti sọ fún wa nínú àyà yìí nínú sọ́tù àníyàn Quran chapter number six ní sọ́tù àníyàn tí a bá lọ wo àyà one oh eight ألاني ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله فيسبوا الله أدوا بغير علم كذلك زيانا لكل أمة عملهم ثم إلى ربهم ثم إلى ربهم مرجئهم فينبئهم بما كانوا يعملون ọlọ́run bọ́ba àlékè ọlá ó ní wala tasubbuladhina yad'una min dunillah ẹ má ṣe bú ohun tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba tí ṣe é sá wọn ẹni ó fi irin tó fi sọ ọlọ́run ọba rẹ̀ tí ń forí kanlẹ̀ fún ọlọ́run ní ẹ má búrin yẹn ẹni tí ń bọ omi tí í ṣe ọ̀ṣun ọlọ́run ọba ní ẹ má bu omi tí ń ṣe kíni tí ń bọ̀ yẹn ẹni tí ń bọ igi tó ro lásọ pupa àbóró lásọ dúdú ọlọ́run ní ẹ bu igi yẹn fàyàṣùbùláà ẹ lọ́wọ́n kó wọ́n mọ̀ bá a máa bú allah ọlọ́wọ́n ọba yín adiwa ń bẹ wọ èrè ẹlẹ́ ní ti ìlara láì sí ìmọ̀ kankan lọ́dọ̀ wọn nítorí òpè tí wọ́n jẹ́ kàtàlí gaza yá nálẹ́kùlẹ́ ọmọọ̀tì báyẹn ni allah sa iṣẹ́ ìjọ kan ní ẹ̀sà fún ìpè lákòókò báyìí àwọn kẹfìrí báyìí ó gbérí lákòókò báyìí àwọn ọ̀tọ́ mi ọlọ́run ọba yóò gbérí tún mayila arọ́bìhìn marjihun lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ ayé tán ń wá sẹ́rí wọn padà sọ́dọ̀ èmi ọlọ́run ọba fàyọ ohun ń sì fún wọn ní ìròhun tí wọ́n fi ilé ayé wọn ṣe àtẹ̀mí àtìyín àtẹnìkọ̀ọ̀kan wa bìmọ̀kànú yàmàlú pẹ̀lú tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà tí wọ́n fi wà nínú sẹ̀mílẹ̀ ayé ọlọ́run bọ́ba àlékè Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa nínú àyà yìí tó sì ti clear yìí pé wala tasubbu alladhina yad'una min dunillah ohun tí àwọn èèyàn ń pè dípò kí wọ́n pọ̀ lọ́hùn ẹ mọ́ bu kínní yẹn ẹ mọ́ bu òòṣà yẹn ẹ mọ́ bu omi ẹ mọ́ bu òkè ẹ mọ́ bu òkúta ẹ mọ́ bu irin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n fi nǹkan míì sọlọ́run ẹ mọ́ bu ìyínsá tí wọ́n pè ní Jésù Jesus Christ tí wọ́n fi sí ọlọ́run olùgbàlà lọ́dọ̀ tiwọn ọlọ́run ọba ní pé nítorí wípé o fàyàsúbù láà adéwàmbẹ̀ ọ̀rẹ́ ẹ̀lì wọ́n máa bú ọlọ́run ọba tiyín náà láì jẹ́ sí pé wọ́n ní ìmọ̀ kankan ẹ̀ mọ̀ ìyá mi tá a bá ronú sí àyà yìí sùrọ̀tù àní àkùnrin chapter number six verse number one oh eight ó ti jẹ́ kó clear sí wa yìí pé wọ́n máa bú ọlọ́run ọba wa náà bẹ̀rẹ̀ ẹ̀lì láì sí ìmọ̀ kankan ní ọ̀dọ̀ wọn nàám ẹ̀ mọ̀ wá bá bọ̀ wá ṣe wá rí tá a bá wà ń sọ̀rọ̀ nípa yìí pé de ghayri ilm láì ní ìmọ̀ kankan ẹ dákun ọ̀rọ̀ wo ló lágbára tó ká pé èèyàn ní aláìmọ̀ kan <laughs> ọ̀rọ̀ wo ni kó lágbára pé aláìmọ̀ kan ni ẹ òpè ni ẹ ẹ ti rí tó ọlọ́run ọba àlékè ọ láti ní pé wọ́n sọ ọ̀rọ̀ òdì sóhun ọlọ́run ọba bẹ̀gáìrì ilm láì ní ìmọ̀ kankan ṣé wàá rí wọ́ọ̀dù bẹ̀gáìrì ilm tọ́lọ́run ọba lò ní sọ́tùlẹ̀ àníyàn Quran chapter number six verse number one oh eight ẹ tún lọ wọnú sọ́tù lukman quran chapter number thirty one ẹ lọ verse number six all the way to seven ọ̀dọ́lọ́wọ́n bá ní pé wàmí nà nas man yẹ study lahu alhadith liyudila an sabilillah bẹ̀rẹ̀ ilm ẹ ti wọ́ọ̀dù bẹ̀rẹ̀ ilm pé kò sí ìmọ̀ kankan naam tó túmọ̀ sí pé òpè àwọn tọrọ sókùnkùn sí àyèmọ̀ kan kápẹ́yàn ní aláìmọ̀kan lórílẹ̀ àlàyé kò túmọ̀ sí pé ẹni yẹn kò níbi tó ṣe kí ni tọpọlọ rẹ̀ ṣiṣẹ́ sí ṣùgbọ́n ọ̀sáìmọ̀kan nípa ohun tá à ń sọ pa afẹ́kọ́ mọ̀ èyí ò kí ń ṣe ebú tó túmọ̀ sí pé ìsọ̀rọ̀ wọn padà àìmọ̀kan ni wọ́n fi sọ àìmọ̀kan nípa ta ni nípa ọlọ́run ọba èyí ò kí ń ṣe ebú hebu ni kẹ́ ẹ máa gbé wọn ṣépè hebu ni kẹ́ ẹ máa yẹ̀yẹ́ wọn ṣùgbọ́n kẹ́ ẹ sọ fún wọn pé ọlọ́run sọ báyìí allah sọ báyìí anabi sọ báyìí ọlọ́run lẹ́nu tó bá múròwú pẹ̀lú òun ọlọ́run ọba báyìí ni ó rí báyìí ni ó rí ọ̀rọ̀ ọlọ́run lẹ́ ń sọ fún wọn yẹn so ká mọ̀ mọ́ lọ wò ó pé àyà yẹn yóò kó àárẹ̀ bá wa láti lè máa lo àwọn àyàtì míì àyàtì nkẹsìrọ̀ tọ́pọ̀ gbáà lọ nínú alukur'an tọ́lọ́wọ́n bá ń fi bá àwọn ẹni tó já sí wípé wọ́n múru pẹ̀lú wọn ọlọ́wọ́n bọ́ba àlekè ọláwí káwọn ọmọ lọ wò pé suratul aniyam quran chapter number six ta kó ti àáyà one oh eight rẹ̀ yìí òun jẹ́ kọ́ máa sẹ́wà lórí kú òyí pé ká má sọ òtítọ́ ọ̀rọ̀ èébú là gbọ́dọ̀ bu èpè là gbọ́dọ̀ sọ́fẹ́ nìkan ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni ẹ wá jẹ́ kí n fi àyà kan gbé ọ̀rọ̀ yìí lẹ́yìn kíbi tí ń lọ kó lè bá a clear sí wa dáadáa tá a uh, suratu naa Quran chapter sixteen verse number twenty-two ọlọ́run bá ní wá ilahukum ilahun wahide walladhina la yu'minuna bil akhirati qulubuhum munkira wa hum mustakbirun ọlọ́run jẹ́ kí àyà yìí ọmọ ayé wa Quran chapter sixteen verse number twenty-two ipe ọlọ́run ọba yín àṣọ ni kò níwájú kò ní lẹ́yìn ọba ẹyọ kan ṣoṣo ni ṣùgbọ́n àwọn tọ́kẹ̀ wọn kórìíra pé àwọn onígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọ̀gbìn dàlkìyàmà ọkàn wọn kórìíra nira kẹ́ ẹ sọ pé àṣọ ọlọ́wọ́n ọba wà ń mustekbirun kódà wọn ò tún mọ ṣe ìgbéraga nígbà bá dáhùn sọ pé ọlọ́wọ́n ọba o àṣọ ni ọlọ́wọ́n òbí mọ ẹnìkan òbí àwọn ò tún torí pé kùlùbù ọkàn wọn wá sí ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà bá ẹni tí èsè mùsùlùmí sọ̀rọ̀ lórí ilẹ̀ alààyè bá ta ló pè tẹ́ bá pè wọ́n ní mushiriku ta ló pè bẹ́ẹ̀ Allah gbogbo àwọn wọ́ọ̀dù yìí pátápátá tẹ́ ń bá ń sọ̀rọ̀ tẹ́ bá dáhùn sọ pé àwọn alikafirun wọ́ọ̀dù káfíìr nínú Islam òun náà ni ẹni tó rìjẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì tọ́lọ̀ fi rin ànábì Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe gbólóhùn èébú gbólóhùn peni sákèésí ni tó ìsìtàwádà ń sọ yìí pé ẹni tí ń gbé eégún ẹni tí ń bọmi ẹni tó ní Jésù lọ́lọ́run tàbá pè ní káfíìn tàbá pè ní mushiriku àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa sọ pé àwọn òkè ṣe kèfèrí o ìtumọ̀ tí wọ́n ń pè ní káfíìn ó wá látara káfàrọ̀ kéèyàn reject kéèyàn pa ọ̀rọ̀ kan rẹ́ fún kan kéèyàn dáhùn sọ yìí pé nǹkan yìí o òun exist ṣùgbọ́n èmi ọ̀gbá ń tètè mi wọ́ọ̀dù tí wọ́n máa ń lo alikafirun àwọn alikafirin tí wọ́n máa ń lo fún nìyẹn kò kí ń ṣe yìí pé ó mépè kẹ́ dání ẹ̀dìrí mushiriku sì rèé tó bá gbé alimushirikun ah, àwọn olùmúrogún pẹ̀lú ọlọ́run àwọn tó já sí pé lẹ́yìn ohun tí lẹ́yìn ọlọ́run ọba ohun tọ́lọ́run ọba dá òun ni wọ́n tún ń sìn náà wọ́n mọ̀ pé alimushiriku nsọ́tìsá wọ́n tó ṣe tó foríkẹlẹ̀ fún ọlọ́run ọba tó ọlọ́run foríkẹlẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wọ́n pè alimushirikun àwọn olùmẹ́gbẹ̀ra pẹ̀lú ọlọ́run so gbólóhùn yẹn kò mẹ́pẹ̀ dání wọ́n pè wọn káfíìn kò mẹ́pẹ̀ dání àfi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ohun tó jẹ́ káfíìn òun ṣiṣẹ́ mushiriku lọ́sẹ̀ sọ ẹ́ dẹni òfò lọ́sẹ̀ sọ ẹ́ dẹni àdáhùn níwájú Allah subhanahu wa ta'ala so tó túmọ̀ sí pé wáàdù bẹ̀gáìrì ẹ̀lm tọ́lọ́hún ló ń bẹ̀ yẹn ọjẹ́ gbólóhùn kan tó yẹ pé tó ń la akáyè bá gbọ́ àyà yìí gan yọ mọ̀ yìí pé ọlọ́run ọba pe àwọn ní òpè láìmọ̀kan aláìmọ̀kan nípa ọlọ́run torí pé àìmọ̀kan yẹn náà wọ́n fi sọ̀rọ̀ ọlọ́run fi ní pé ẹ má bu àwọn nǹkan tí wọ́n ń sìn yẹn ẹ̀yin ọmọ ìyá mi ẹ mọ́ wá bàmí ká lọ ẹ jẹ́ ká lọ wo suwatu arọ́f Quran chapter number seven suwatu arọ́f ẹ jẹ́ ká lọ wo aya one ninety four ọlọ́ni iná lẹ́dínà tẹ́dínhùn nàmíndù nílá ìbàdùn àmúthálùkùn fàdínhùn fàlìyẹsẹ̀jìbù fàlìyẹsẹ̀jìbù lákùn ìkùntún sọ̀ọ́dìkìn ọlọ́run bọ́ba àlékè la. ó ní iná lẹ́dínà tẹ́dínhùn nàmíndù nílá dájúdájú àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Allah ìbàdùn àmúthálùkún ohun tẹ́ ń pè yẹn ohun tẹ́ ń sìn yẹn ẹ̀rú sìn ọlọ́run bí ẹ̀yin náà ní ẹ̀dírí so kò sí bẹ́ẹ̀ sì sọ́rú statement yìí fẹ́ni tí ó kì í ṣe mùsùlùmí ohun tí ó sọ fún yín náà ni pé ẹ̀ ń bú àwọn ohun tí ó sọ fún yín náà ni pé ẹ̀ ń fẹnu kàn ẹ̀sìn àwọn sí àyà Kùránì yìí àáfà olólè bọ́ta tí ó tù sọ́nà ẹ̀bòmíì yàtọ̀ sí bí mo ṣe ń tu yìí ẹ dákun tí ó pé a ohun tí ọlọ́run gbà lérò kọ́ nìyẹn o ọ̀tọ̀ ni ohun tí kúránì ń sọ ń bẹ̀ yẹn o kò túmọ̀ sí wípé àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run Allah ìbádùn àmùtálòkún ohun tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọba yẹn ẹ̀dá èmi ọlọ́run ọba ẹrúsìn èmi ọlọ́run ọba náà ni àwọn kinní yẹn jẹ́ bẹ́yìn náà sì jẹ́rúsìn Allah ẹ ti rí tó túmọ̀ sí pé ohun tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọba yẹn ẹrúsìn làwọn náà jẹ́ ìbádùn àmùtálòkún ọlọ́run fadi hùn fàlíyẹ́sítẹ̀ jíìbù làkún ọlọ́run bá ní ẹ pé wọ́n wò báyà wọ́n tẹ̀ wá dá yín lóhùn nkúntùn sọ̀dìkì tó bá jásí pé ẹ bá jólódodo tó irú statement tí àyà yìí sọ yìí gbogbo àwọn ọ̀rọ̀ tí Quran chapter number seven sọ́tàn àárọ̀ verse number one ninety four kó sínú yìí ẹ ní káfẹ́ ni tí èsè mùsùlùmí yóò pẹ́ ń bù náà kò sọ́nà tẹ́ fẹ́ gbà sọ láyé yóò sọ pé ń bù náà ni kí ló fà nítorí pé kùlùbù hùn wà hùn Quran chapter sixteen verse number twenty-two ọkàn wọn kórìíra pé kẹ́ ẹ dákọ̀ Allah ọkàn wọn kórìíra pé kẹ́ ẹ dákọ̀ ọlọ́run bọba àlekè Allah subhanahu wa ta'ala létí wọn kulubuhum munkira ọlọ́run ló sá sọ ṣe afẹ́ mọ̀rọ̀ sọjọ́ ọlọ́run lọ ni ẹdiri irú àyà ìsọ́tọ̀ Quran chapter seven verse number one ninety four ìtẹ́ báyìí kàáfẹ́ ni tí èsè mùsùlùmí tọ́jẹ́sẹ̀ bọ́ ẹni tó mọ̀rún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ohun tí ó sọ fún yín ni pé o ẹ̀ ń bú òun ẹ̀ ń fi òun sí ẹ̀yẹ́ ẹ̀ ń fẹnu kan ẹ̀sìn òun tó ṣé bá wọn ṣe tafsiri wá nínú Ramadan àbọ̀ tẹ̀ ń ṣe lecture lọ́wọ́ àyà yìí wá bọ́ sí ọ lẹ́nu tó ní innal ladhina tad'una min dunillahi ibadun amthalukum dájúdájú ẹ̀yin tó sẹ́yìn pé ẹ̀ ń pe nǹkan míì dípò ká ẹ pe ọlọ́wọ́n ọba kan ṣoṣo ẹrú sìn ọlọ́wọ́n ọba ni ohun tẹ̀ ń pè yẹn náà dípò ẹni tẹ̀ ń pè ẹ so ọkàn wọn kórìíra rẹ̀ fadi nhun kẹtù wọn challenge wọn pé ọya òun tẹ ń pè lẹ́yìn ọlọ́run ẹ pé tí ọba da yín lóhun tẹ́yìn bá jó lódodo torí pé kí ló fà wọn ohun tí sọ wa wà láàrin ọ̀rọ̀ ẹ̀ ti àyà one ninety five yẹn wá sọ chapter number seven verse number one ninety five nígbà tí one ninety four sọ̀rọ̀ aláhùn àríjùn yẹmuṣu nẹbíà ẹ ní káyà ìfẹ́ni tí èsè mùsùlùmí láyé kọ́ fẹ́ràn yín bẹ́ẹ̀ bá kà fẹ́ni tí ń bọ̀ ọ̀sán yín yóò bínú bẹ́ẹ̀ kà fẹ́ni tí ń bọgi yóò bínú bẹ́ẹ̀ kà fẹ́ni tí ń bòkè yóò bínú bẹ́ẹ̀ kà fẹ́ni tí ń bọgi yóò bínú bẹ́ẹ̀ kà fẹ́ni tí ń bọ omi yóò bínú wàláì yóò bínú kò sí ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà ká kí wọ́n mọ́ bínú wọ́n bínú torí pé ọlọ́run bọ́ba àlekè Allah subhanahu wa ta'ala ẹgbọ́n nǹkan tó sọ láàrin yẹn ó ní alahun arijulun yamushu nabiha ṣé àwọn ọlọ́run ọba wọn ṣé wọ́n ní ẹsẹ̀ tí wọ́n máa fi ń rìn ni kò sí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí fún àwọn ẹni tí èsè mùsùlùmí wàhálà wọn lè ń bu àwọn náà ni kì í sì ṣe é bu ìbéèrè ni ìsìtìfọ̀ àmìyà ni question ni sẹ́hun tẹ́ ń sìn yẹn sẹ́ sọ lẹ́sẹ̀ tí ó fi rìn amlahum aidin yabusitu nabiya àbí wọ́n ní ọwọ́ tí wọ́n lè fi mú nǹkan <laughs> sómi lọ́wọ́ tí ó fi mú nǹkan èrè tẹ́ gbé kalẹ̀ tẹ́ ń tako ṣíṣe gbogbo ẹ̀ sọ́ lọ́wọ́ tí è mú nǹkan. sìgìdì tó gbélé sọlọ́wọ́ tí èmú nǹkan sọlẹ́sẹ̀ tí ó fi rìn ìgbà tẹ́ bá sọ gbélé wọn pẹ̀ bu àwọn náà ni ṣé ìyá àwọn lẹ́bù náà wọn. wa inna ilayhi raji'un ẹ dákun gbogbo àwa àfa àwa tá à ń jáde pé iná ń bó fi ń bọ́ kankan tí ń bó sa wọn òtítọ́ ló korò. gbogbo èyí tá à ń sọ sínú ta ni ẹni fún <laughs> tí o yọ mọ̀ sọ pé n challenge ọlọ́run ọba òun náà ni kò síbẹ̀ ti fẹ́ ṣe lófin ala ohun àríjúlù yamusu nàbí ha sáwọn ohun tí wọ́n ń sìn yẹn lẹ́yìn ọlọ́run ọba yẹn ṣé wọ́n ní ẹsẹ̀ tí wọ́n lè fi rìn amúlà hun àìdín yabusutu nàbí ha àbí wọ́n lọ́wọ́ tí wọ́n lè fi mú nǹkan tí wọ́n lè fi gbé nǹkan amúlà hun àyúnù yusiru nàbí àbí wọ́n lójú tí wọ́n lè fi ríran ẹni ò gbére kalẹ̀ tó yẹ pé bó ṣe gbá akédání náà rì ó lójú kò lè fi ríran ọlọ́wọ́ kò síṣẹ́ kan kò sàǹfààní fóun gan inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun ẹ wo amúlá àwọn àyónú yubshiruna biha tẹ́ ń bá ń bi ẹni tí èsè mùsùlùmí ní gbogbo question yìí pé sóòsà ayín lẹ́sẹ̀ tí ó fi rìn àní sóòsà ayín lọ́wọ́ tó lè fi mú nǹkan àní sóòsà ayín lójú tó lè fi ríran wọ́n mọ̀ pé ń bú àwọn náà ni kò sọ́nà tó fẹ́ gbé gbà láyé torí pé kulubuhum ọkàn wọn kórìíra pé kẹ́tẹ̀ẹ́sán kankan nípa ẹ̀sìn wọn déèdè ni ọlọ́run ọba ti pè wọ́n ṣàkíyèsí tọ́pọ̀ amúláhùn adánu yẹsùmá nàbíà àbáwọn òòṣà yín tẹ̀ ń bọ̀ yẹn wọ́n létí tí wọ́n lè fi gbọ́rọ̀ ẹ̀rí kìí ṣe ebú ẹ wo ìbéèrè gbáǹkọ́gbì àwọn ìbéèrè tọ́lọ́mọba ọba àlekè Allah subhanahu wa ta'ala tí ń bi àwọn tí ó kì í ṣe mùsùlùmí ó ní alahun arijulu yamushuna biha sáwọn tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba yẹn ọba àlekè ọlá ṣé wọ́n lẹ́sẹ̀ tí wọ́n lè fi rìn ni amúlà ohun àìdí yamshutuna biha àbí wọ́n ní ọwọ́ tí wọ́n lè fi gbá nǹkan dá wọ́n lè fi gbá nǹkan mú dání amúláhùn àyùnú yubshiruna biha àbí wọ́n ní ojú tí wọ́n lè fi rí nǹkan bẹ́ẹ̀mi àti yín ṣe ń lójú wa yìí ṣé wọ́n ní ojú tí wàá rí i pé prime focus wà mẹ́ẹ̀ yóò tún ṣe fún formation allahu akbar ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run bá ní amúlá ohun àdánù yasuma ohun nàbí ha àbí ṣé wọ́n létí bẹ́yìn ṣe létí ni tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala kò ní sọ gbogbo àwọn eléyìí kẹ́ni tí èkì í ṣe mùsùlùmí ti ń bọgi bọlẹ̀ bọ omi kọ́mọ̀sọ́pẹ̀ ń bùn sí èbúwánù àbá àfa ò lọ́fẹ́ bá sọ́tò àrọ́ Quran chapter number seven one ninety four one ninety five tọ́fẹ́ yẹ ẹ sílẹ̀ pé kì í sọ̀rọ̀ ọlọ́run náà ṣé ń bẹ láyé ni ẹ lè rà àfa kan tí ó yẹ ẹ ìdí nu tó fi jásí pé ọlọ́run bọba àlékè ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní kó nìrí ànábì wa sọ pé ó dín ń ṣuraka akum ẹ pa àwọn nǹkan ẹ̀mí ìtẹ́ ẹ fi mẹ́gbẹ̀rà pẹ̀lú ọlọ́run ọba yẹn summa kiduni fala tunzirun kí wá dètè sí mi kẹ́ wá ríran wò so tó túmọ̀ sí pé gbogbo àwọn kìnìyàn ò lágbára kankan òkúta ọ̀lágbára kankan káwá sọ pé òkúta ọ̀lágbára kankan òkúta ọ̀lọ́wọ́ òkúta ọ̀létí òkúta ọ̀lẹ́nu òkè tẹ̀m̀bọ̀ yóò lè sọ̀rọ̀ èyí ò ṣe é bu àkíyèsí nìyẹn kò kí ń ṣe é bu ẹ mọ́ nítorí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín lè ń dà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa ń bọ́ sórí mídíà ń dà pọ̀ òun ń ń àwọn àyàtì là á mú wáyìí láti inú alukur'an lè kẹ̀rí ẹ rí i pé ńgbà tọ́lọ́wọ́n bọ́ba àlékè ọlásọ́nù sóràtà àárọ̀ sóràtà nine chapter six verse number one oh eight ó ní pé àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n bọ́ba àlékè ọlá àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe wí ni ẹ wá wò tó fi bẹ̀rẹ̀ inú sóràtà àárọ̀ kùnà chapter number seven verse number one ninety four yìí náà iná lẹ́dí náà tẹ̀dí òun mi dùn nílá àwọn náà ni ní tún báwí láàyè yìí náà kò tún fìyẹn dúró ó tún sọ títí dé one ninety five náà ẹ wá wò ẹ wá jaka lọ wo sọ́tọ̀ àrọ́ kùnà chapter number seven verse number one ninety seven ọ̀rọ̀ yẹn náà ọlọ́run tún sọ bọ̀ ọlọ́run ni wà lẹ́rí nẹ́tẹ́dí ń mi ń dùn níhí àwọn tó ṣe pé wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run tí wọ́n bọ̀ nǹkan míì la hawla wala quwwata illa billah kùránì gan ni sọ̀rọ̀ yìí tẹ́tí wọnú hadith anabi sallallahu alayhi wa alayhi wa kùránì gan torí pé lábẹ́ sẹ̀rí àtàbàṣe lecture a lè fi kùránì tú kùránì ẹ wo alukur'an ilikerim ẹ wo àwọn ayat alukur'an ilikerim bí n ṣe ń tú suratul aniyam quran chapter six verse number one eight eh, one oh eight so kìí ṣe pé kẹ gbé wọn ṣe pé tàbí kẹ bú ọ̀sà wọn èébú kọ́ ìbéèrè ni sáwọn kìíní yẹn lọ́wọ́ sáwọn kìíní yẹn lẹ́sẹ̀ ṣé wọ́n ní ojú ṣé wọ́n ní etí tí wọ́n lè fi gbọ́ so ìbéèrè ni <laughs> ọlọ́run bá ní wàlẹ́dínà tẹ̀dí ń nà mí dùn nìyí àwọn ètò yìí kí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Allah láyé stéètì ń nẹ̀nẹ̀ sí ìrọ̀kún àwọn kìnìún ò lè sànẹ̀sẹ̀ kankan fún wọn wàlá àǹfùsàhún yansurun bẹ́ẹ̀ dẹ̀ ni wọn ò lè sànẹ̀sẹ̀ fẹ́mi ara wọn ẹ̀yin tẹ́ ń pè wọ́n wọn ò lè sànẹ̀sẹ̀ fún yín àwọn náà ò lè sànẹ̀sẹ̀ fún wa lára wọn títẹ́ ní ọ̀padà bẹ pẹ̀lú ẹ̀yin tẹ́ ń sìn wọ́n títẹ́ ní ọ̀padà mọ́ ọbẹ̀ fún àwọn náà tí ẹ̀ ń sìn àìní símọ́ ní ọ̀padà gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo yín bọ́ọ̀ lẹ́sẹ̀ ka sọ́ọ̀tù ọ̀rọ̀kùnrin chapter seven verse number one ninety seven ìfẹ́ ní tí èsè mùsùlùmí tí ò ní pẹ̀mbù oh my god tí ò ní pẹ̀mbù ẹ̀yin tẹ́ ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba sẹ́ tẹ́ ń forí kẹlẹ̀ fẹ́ dọ̀ ọlọ́run àbí kẹ́nìkẹ́ ọbọ̀tà kọ́ sọ fún wa pé omi kìí ṣẹ̀dọ̀ ọlọ́run òkúta kìí ṣẹ̀dọ̀ ọlọ́run irin kìí ṣẹ̀dọ̀ ọlọ́run sàwa lẹ́tọ̀ yìí pé òun ló yẹ ká máa forí kanlẹ̀ fún sọ yẹ kọ́ pé òun láàmú wà rẹ̀sí lọ́dọ̀ rẹ̀ kìí ṣe ebu ni kí ọlọ́run ọba ọba àlekè ọlọ́wọ́ pé ń ṣàkíyèsí òun tó dẹ̀ sọ náà làwa náà ń kà jáde fún yín kọ̀dẹ̀ kí n ṣe pé nìkan ń ba yín lagi nítorí pé inú ẹ̀sìn yín lá ìkàrà àfìdín ṣùgbọ́n bọ́lá òun ṣe sọ agbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ alhamdulillah ẹni tó bá ti lóhùn ọ̀sìn náà ní famarahaba <laughs> fẹ́mi ara rẹ ni so ìyẹn fi rinlẹ̀ yìí pé ọlọ́run bọba Allah wa ta'ala tó sọ fún wa sọ́tọ̀ ọ̀rọ̀ chapter seven verse number one ninety seven yìí pé walladhina tad'una min dunihi àwọn tó yẹ pé wọ́n ń pè nǹkan míì dípò mi lẹ́yìn mi ọlọ́run la yastati'una nasirakum àwọn tí wọ́n ń pè yẹn ò lè ràn wọ́n ṣe kò lè ṣàránṣẹ́ fún yín ẹ ní sọrú statement yìí fẹ́ni tí ń bọ omi ipò omi ọ̀làrẹ̀sẹ̀kẹ́ tí ó ṣe fún ọ ẹ ní sọ fẹ́ni tí ń bọ ọ̀sán yìí kó sọ yí pé nǹkan rẹ̀ lẹ́ ń sọ fóun yóò pẹ̀ náà ni fáà mùsùlùmí tá à ń jáde tẹ́yìn tún àtáàkì mùsùlùmí padà kò síbẹ̀ ti fẹ́ sọ wàlá àǹfùsàhùn yansurun ọlọ́run ọba ní bí àwọn kìíní igi ò lè sàrẹ̀sẹ̀ fún alára wọn ẹ̀wù nǹkan nígbà tẹ́lẹ̀ dá wa Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ statement báyìí wípé àwọn nǹkan yẹn wọn ò lè jọ́sí wọn ò lè wọn ò létí wọn ò lójú wọn ò lẹ́nu tí wọ́n fi sọ̀rọ̀ wọn ò lẹ́sẹ̀ tí wọ́n lè fi rìn tàbá wá sọ ipe omi ò rí bẹ́ẹ̀ èṣù kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ tí e sọ̀rọ̀ kò lẹ́sẹ̀ tí e rìn kò lágbára kankan òkúta tẹ́ sí èyí tẹ́ ẹ mọ kalẹ̀ tẹ́ ẹ wé kò sí nǹkan lára wọn wọn ò pẹ́ ń bú àwọn náà ni Allah ẹ̀yin mùsùlùmí wàláì wọ́n pẹ́ ń bu àwọn ni kódà wọ́n sọ pé ń fa àwọn sí yẹ̀yẹ́ kò sí ẹ̀ẹ́dì fún wọn sí yẹ̀yẹ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni ẹ mọ́ gbàgbé o pọ́lọ́hún ti jẹ́ kó yé yín pé kulubuhum munkira Quran chapter sixteen verse number twenty two ọkàn wọn kórìíra pé kẹ́ ẹ pè wọ́n sí Islam ẹ ti rí so èyí fi hàn wáyé pé ọlọ́run bọba Allah subhanahu wa ta'ala ó ti jẹ́ kó yé wáyé pé wọn ò ní ìgbà náà tẹ́lẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí wípé káwọn mọ̀ sọ òdodo tó yẹ ká sọ so àwọn tá à ń sọ yìí pé ẹ̀yin mùsùlùmí náà lẹ́ ń bú wọn ẹ̀yin àfà ẹ̀yin àlùsùn náà lẹ́ ń bú wọn ẹ̀yin sálàfì lẹ́ ń bú wọn kìnnìkìnnì kan yẹ bọ́ta àfà kan òun náà bọ́ta sọ gbogbo àwọn statement tí ò tẹ bala káyè mu ìyẹn lánàá wípé bọ́lọ́wọ́n bá ti dán sọ pé ẹ mọ́ máa bú òsàn kó má di pé wọ́n máa fi àìmọ̀ kan bú wọn ẹ hàn pé àìmọ̀ kan tọ́lọ̀ fi ròyìn wọn yẹn náà ara statement tíyàn gbọ́dọ̀ fi ròyìn yẹn tó gbádùn láyé ni <laughs> ẹ rí àìmọ̀ ẹ̀wọ̀n pé tí wọ́n bá pìyàn níbi rọ èrè èlì ẹni tí ò ní ìmọ̀ so that means pé <laughs> la hawla wala quwwata illa billahi aliyul azim ẹ dẹ́kun tẹ́ ẹ máa ń ka ayẹ̀ mọ́ kàdé lẹ̀ so tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè mọ nǹkan tẹ́ sọ kò sẹ́ni kankan tí ibú wọn òkúta ọ̀sẹ́ lọ́hùn irin kọ̀sẹ́ lọ́hùn ẹ mọ̀ ìyá mi ẹ mọ̀ bá mi ká lọ nítorí àkókò wa sọ́tò àrà fúnra chapter number seven verse number one ninety eight ọlọ́run wa in tẹ́dí ohun ilà ìhùdà láyẹ̀sùmáhùn ọlọ́run ọba ní pé táwọn bá ń pọn wọn lọ síbi pé kí wọ́n gbàtọ́ ọlọ́run ọba kí wọ́n mọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba wọn ò ṣe kí ni wọn ò lè dáhùn wọn ò lè ṣe kí wọn ò lè dáhùn wọn ò lè títún wọn gbọ́ táwọn pọn lọ síbi ìmọ̀nà wọn ò ní gbọ́ wàtàrọ́ ń yandurun ilé ìkàwáhùn la yubsirun àwọn òòsàn yẹn nìyẹn o ọlọ́run ọba ní kí wọ́n kẹ̀ mọ́ wo níbọ̀ wàhùn la yubsirun torí pé wọn ò ríran ilayka wa hum la yusirun wọ́n kẹ̀ mọ́ wọ́ báyìí náà ní bọ́ọ̀ ẹ̀yin ọmọ ìyá mi àtẹni tí wọ́n à ń pè wọ́n nígbà tó yẹ pé ẹni tí ń bọ òkúta ó lóore jòkúta tí ń bọ lọ lọ́dọ̀ ọlọ́run ọlápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run jòkúta tí ń bọ lọ ẹni tí ń lọ ń bọ omi ó lóore lọ́dọ̀ ọlọ́run jomi tí ń lọ ń bọ lọ ọlọ́run wá sí lóhun ọ̀fẹ́ gbẹ̀ra èmi ni ó pè kẹ̀lánu rẹ̀ báyìí kọ́ sọ pé ọlọ́run mo fẹ́ kinní mọ́ lọ́ọ́ fi kinní kan tí ọ̀dà sàkàsọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run àwọn sẹ́ẹ̀rí tí wọ́n náà bá ṣe ó lè fi sàkàsọ̀ fọlọ́wọ́n ọba rẹ fi ṣàkàsọ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ mọ́ fi àwọn nǹkan míì tọ́lọ́wọ́n ọba dá tí wọ́n náà mọ̀ pẹ́ dẹ̀ ọlọ́run mọ́ fi ṣàkàsọ lọ́wọ́n fi wá tààrọ́ ọ̀hún ni wọ́n mọ̀ ẹ dákun tí wọ́n sì lọ́wọ́ lóòótọ́ tí wọ́n sì lè rìn lóòótọ́ la wọn ò sì lójú tí wọ́n fi ṣe tí wọ́n fi ríran kó jẹ́ káàdì sí pé gbogbo ohun tá à ń sọ yìí pátápátá ẹlẹ́dàá wa Allah subhanahu wa ta'ala ó ń fẹ́ dáadáa fún wa nínú sẹ̀mí ilé ayé wa ni. ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀ mọ̀ bá mi ká lọ tábàlọ̀ òun sọ́ọ̀tù Yunus Quran chapter number ten ní sọ́ọ̀tù Yunus aya twenty eight Allahu Akbar ọlọ́run ọba ní pé wa yawma nasuruhum jami'a thumma naqulu lilladhina ashraku makanakum antum wa shurakaukum fazayyalna bainahum. وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون ọlọ́run ọba àlekè ọlá ó ní wáyà ó máa ná suruhum jẹ̀míyà ọjọ́ tó jásí pé ọlọ́run ọba kó gbogbo nǹkan jọ pátá àtẹ̀yàn o àtàlìjànú o àti gbogbo àwọn nǹkan míì tẹ́ fi mẹ́gbẹ̀rà pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run láà kó gbogbo yín jọ ọlọ́run wáyà ó máa ná suruhum jẹ̀míyà ọjọ́ tá a kó gbogbo ẹ̀dá jọ síwá gbangba àlekìyàmà súnmà lẹ́yìn ìgbà tá a bá wá kó wọn jọ tán nakulu lilazina ashraku makanakum antum wa shurakaukum ọlọ́wọ́n ọba láàmú wá sọ fún àwọn ẹni tí wọ́n múrogún pẹ̀lú èmi ọlọ́wọ́n ọba láyé àti tí wọ́n fi mẹ́gbẹ̀rà pẹ̀lú èmi ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní pé a ṣẹ̀ wọ́n a ṣẹ̀ wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ òòṣà wọn yọ wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn tí wọ́n bọ́ ọ̀sà wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ohun tẹ́ fi mẹ́gbẹ̀ra pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní pé fàzá ìyáálì náà báyé náà hun á wà á da yíyàsọ́tọ̀ọ̀tọ̀ kálukú yẹn wà á dúró sí pin tiẹ̀ náà Allahu Akbar wa yawma nasuruhum jami'an ọlọ́run lọ́jọ́ tó wọn kó gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọ ọlọ́run ọba wa ní súnmọ́ nẹ́kúlù lílẹ̀ sí iná aṣírọ́kù àwa sọ fáwọn tó yẹ kí wọ́n mórogún pẹ̀lú ọlọ́run ọba ńgbà tí wọ́n fi wà láyé wọ́n ṣẹbọ kú ni awíwíwíwíwí wọ́n ní láéláé àwọn ò ní gbà gbogbo ìgbà náà wọ́n mọ̀ pa ń bú àwọn ṣé ebú là ń sọ yẹn ni àbá kíyèsí ọkẹ́ gbóná ni bódodo ọ̀rọ̀ sì ṣe rí àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò àbọ̀mọ ìyá méjì tí wọ́n wọlé tí wọ́n rẹ́ẹ̀rín jáde wọn ò bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni Yorùbá gẹ́gbà bẹ́ẹ̀ kátó wá sọpọ́ lọ́wọ́ ọba ọba tó da yín àbú òsà yín torí ẹ̀yin kọ́ lẹ dá wọn ọlọ́wọ́n ọba lọ dá wọn lọ́wọ́n ọba ń sọ fún yín ipe ohun tọ́wọ́n ọba dálẹ̀ ń sìn olóòsà wo lẹ fẹ́ sọ fún nísìnyí pé ọlọ́wọ́n ọba àlekè ọlá láàkó yín jọ ẹ wá jọ fèsì ara yín tó bá dijọ́ gbin dàlkìyàmọ̀ tínú òní mọ bí wípé ẹ̀ ń bú abẹ́ ń fi sí ẹ̀yẹ ohun tí ó wí náà nìyẹn ṣùgbọ́n kì í ṣe é bú àlàyé ọ̀rọ̀ ni àìmọye ń bomi nǹkan tó ẹ pé tọ́lọ́wọ́n ọba palẹ́ ọ̀gbẹ́ afalata kìlún ẹ̀ ṣe làákàyè ni ta ló sọ rí tí èso ọlọ́run ni bàbá pàdé irú ayé àbẹ́ tọ́lọ́run sọ̀rọ̀ mushrikun àbẹ́ ríbi tí ń sọ pé la'anatullahi ala kìíní kan fanẹ̀jì la'anatullahi ala al-kadhibin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkíyèsí ni ọlọ́run sọ gbogbo eléyìí ní kábà lè mọ bí àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣe le tó ń nẹ́sì lẹ́lẹ́dàá wa ìrìn àjò tó pa ọmọ ẹ̀dẹ́ ènìyàn pọ̀ níbi tá ń tí ń bọ̀ níbi àwàyé àti ibi tá ń jọ ń lọ

ṣùràkàhùn ọlọ́run Allahu Akbar ọlọ́run ọba ní àwọn tí wọ́n fi mẹ́gbẹ̀ra pẹ̀lú èmi ọlọ́run òkúta ọ sọ̀rọ̀ lọ́jọ́ náà ẹni ọbọrin irin ó sọ̀rọ̀ lọ́jọ́ náà ẹni ọbọ òkè ọlọ́run ní òkè yó sọ̀rọ̀ lọ́jọ́ náà ẹni ọbọ èṣù èṣù yọ lanu ẹ yọ sọ̀rọ̀ lọ́jọ́ náà ẹ̀yin ọmọ ìyá mi ẹni ọbọ omi omi yọ lanu yọ sọ̀rọ̀ lọ́jọ́ náà ẹ̀yin ọmọ ìyá mi ẹni tí ń bọ ìyẹn ẹgbẹ́ rẹ̀ yọ lanu yọ sọ̀rọ̀ lọ́jọ́ náà má kùntùn ìyànà tá a bodò níbo làwa gan ti sọ fún yín pé kẹ́ sọ wá dẹni tẹ́ ẹ mọ̀ jọ́sìn fún nígbà tá a fi wà láyé òkútọ́ sọ pé ìwọ tó ń bọ mí tó ń tako sí mi lórí níbo mo ti sọ fún ọ yí pé èmi ní ọmọ ọ̀sìn lẹ́yìn ọlọ́run ọba ọ̀yá wí lẹ́nìí Allahu Akbar irin ológun òun dáhùn sọ yìí pé níbo mo ti sọ pé èmi ni ọ̀pá já sí lórí èmi ni ọ̀pẹ tẹ̀jẹ̀ sí lórí mákùntún ìyáàna táàbùdùn níbo la ti sọ fún yín mákùntún ìyáàna táàbùdùn níbo la ti sọ pé àwa ni kẹ́ ẹ sìn èmi ni kẹ́ ẹ jọ́sìn fún dípò ọlọ́run ọba ọba àlékeọlá inna lillahi wa inna ilayhi níjọ́ ògbéǹde alikiyama nǹkan mọ̀ ń bẹ́ẹ̀ mákùntún ìyáàna táàbùdùn wọ́n máa sọ pé ńbo la ti dáhùn sọ yìí pé kẹ́ ẹ ṣe kí ni ńbo la ti dáhùn sọ yìí pé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣàlàyé kẹ́ ẹ sọ wá di ẹni tẹ́ ẹ mọ̀ sìn nígbà tẹ́ ẹ fi wà láyé so ìyẹn fi rinlẹ̀ fún wa yìí pé nínú sẹ̀mí ilé ayé wa gbogbo ẹni ọba sì nǹkan míì dípò ọlọ́wọ́n ọba lójú àlìkìyàmà àwọn kìnìyàn sọ̀rọ̀ wọ́n wá sọ pé má kùntùn ìyànà tààbùdù nbo la ti gbé sọ fún yín pé àwa ni kẹ́ẹ̀sìn ẹ ní kasuratu yurun Quran chapter ten verse twenty eight yìí fẹ́ni tí èsè mùsùlùmí ìjà ní ọ̀tà kò yín yóò pẹ́ ń bú un yóò pè é ní alákatakítí ẹ dákun kí lọ́jọ́ mi èbúta ẹ fi bú wọn nísìn ọlọ́run ní gbogbo ẹ̀yin gbogbo tẹ́ ẹ fi tẹ́ ẹ mú sìn lẹ́yìn ọlọ́run ọba pátápátá lọ́ba tíjọ́ gbìyànjú kìyàmọ̀ ẹ ẹ ẹ ẹ fèsì ara ìyẹn àtàwọn kìnìyẹn ṣẹ lọ́jọ́ náà ọlọ́run ti mọ̀ pé èèyàn ọ̀pàrọ̀ wọn ẹnu wọn wọn fi parọ́ fọlọ́wọn ọba ọlọ́wọn ọba wa ní àwọn kìnnì yẹn gangan fún alára wọn wàá sọ̀rọ̀ verse twenty nine wọn wàá sọ pé fàkàfàbílà iṣẹ́ ìdánbà ìnànà wà báyìí náà kún Allahu Akbar àwọn tí wọ́n fi mú ẹ̀gbẹ́ra pẹ̀lú ọlọ́wọn ọba lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ fún mi ènìyàn tán o ipe máa kùn tún ìyá náà ta àbúdùn níbo láti sọ fún yín pé kẹ́ ẹ máa sìn wá ọmọ ènìyàn fẹ́ pé rárá o rárá o àfẹ́ pé ọ̀rọ̀ síbòmíì torí irọ́ ti fọ́ wa ló lórí ẹ̀tàn burúkú ti fọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwọn tí wọ́n fi mẹ́rin ẹgbẹ̀rà pẹ̀lú ọlọ́run ọba yẹn wọ́n wá sọ̀rọ̀ pé fàkàfàbí láàyè ṣe ìdánba ìnànà wọn bẹ́ẹ̀ yẹn kún ọlọ́run àlá ọba àlekè ọlá ó ti tó lẹ́lẹ́rìí láàrin àwa tẹ́ fi sòrìṣà àtẹ̀yìn tẹ́ fi wá sọ lọ́run ó ọba ti tó lẹ́lẹ́rìí láàrin àwa àti yín lénìí nkùnà àní ibadati kan lárọ fìlín nítorí pé àwa ya aláìmọ̀ kan àwa ọmọ kankan nípa ohun tẹ́ ẹ fi sọ tẹ́ ẹ fi sọ wá dẹgbẹ̀rẹ́ nípa ọlọ́run òkúta ó sọ bẹ́ẹ̀ fáwọn tí ń bọ òkúta omi ó sọ bẹ́ẹ̀ fáwọn tí ń bọ omi ipe èmi ọmọ ọwọ́ mọ́sẹ̀ o nípa abẹ́ ṣe sọ mí tẹ̀sí sọ dìlà ní ọlọ́run ọba tẹ́lẹ̀ yìí ń jọ́sìn fún Ṣàngó sọ bẹ́ẹ̀ Ọya ó sọ bẹ́ẹ̀ kí ni lọ́sẹ̀ tá a pa fún ni kí lè bú mi eléyìí nísìn bí ò sí àkíyèsí tó lágbára àmọ̀ wáyé àmọ̀ kú mẹ́ẹ̀ nkunna ani ibadati kom lagofilin ọlọ́run ọba tó lẹ́lẹ́rìí láàrin wa pé ọlọ́run ọba jẹ́rìí sí pé àwọn ọmọ kankan nípa bẹ́ẹ̀ ṣe sọ wá di ńlá náà sìn àmọ́ kankan nípa rẹ̀ tó bá dẹ̀ wá dìjọ́ gbìndà kìyàmà ńbọ̀ fojú sí báyìí nígbà tó ti sin nǹkan míì kó tó kò láyé pẹ̀lú àwọn àlàyé tá a ṣe fún ọ bó ṣe pọ̀ tó yìí náà ọ̀dáhùn sọ gbogbo ohun tí Kùránì ń sọ yẹn ọlọ́wọ́n ọba yín oníkíní kan ni onígbà kan ni ọlọ́ni ká mọ́ bóṣà yín lóòótọ́ àwọn ọ̀dẹ lu fi yẹn ààbù sá bóṣà anybody ni àwọn kí ń bú òṣà èèyàn torí pé òkúta ọ̀sẹ̀ lọ́hùn kódà tó bá dijọ́ gbìndàl kìyàmù gbogbo àwọn nǹkan wọ̀nyí náà là ń sọ yìí

wọ́n tẹ̀síwájú pé fàkàfà bíi láì ṣe ìdán baynana wa baynakum Allah tó lẹ́lẹ́rìí láàrin àwa àti ilé ní o pé kí ni in kunna an ibadatikum lagafilin ipe o àwọ̀ ọmọwọ́ mẹsẹ̀ nípa abẹ́ ṣe sọ wá di ẹni tẹ́ ń jọ́sìn fún nígbà tá a fi wà láyé ẹ ọmọ léwu ọmọ léwu hey hmm ó léwu o wàláyé ó léwu o kí ẹ jáde kó láyé láì jẹ́ mùsùlùmí ó léwu fún ewu tí ọ̀la tún ṣe mọ́ ni tètè gba Islam gba àwọn àfa kan tí wọ́n jáde tí wọ́n ní wọ́n dá wàhálà alẹ̀ wọ́n jẹ́ kí gbogbo ọmọ gbóná ẹ̀ bí ilé ayé ò gbóná mọ́ ẹ tẹ́lẹ̀ ń gbà òní sàárì òní gbóná mọ́ ẹ tọ́ bá kúnnú kèfèrí báyìí ò gbóná mọ́ ẹsẹ́ gbà òní sàárì òní gbóná káàkiri akẹ́fẹ́rẹ́ tẹ̀ burúkú wàláyà fẹ́ràn ẹ̀rọ afẹ́ràn ká mọ tẹ́ra wa ká mọ dọ́ọ̀lù ọpọlọ ara wa láàrin ara wa ń bára wa sòótọ́ ọ̀rọ̀ á bára wa sọ̀rọ̀ débi tẹ́ pé omi ó sì mọ já lójú wa nítorí pé afẹ́kẹ́ nìkan gbà tó ṣe lórí nǹkan kan ẹlẹ́dàá wa sì ń bá wa sọ̀rọ̀ tó yẹ kórìí wó wóhú kó sì mọ lámí ọ̀pọ̀lọpọ̀ àfáà míì sì tún bọ́ tá ń ru sí pé wọ́n ń bú àwọn olóòṣà ṣé rí wọn ni wọ́n bú ní àbẹ́sẹ̀ wọn alọ́lọ́wọ́n ọba ní ẹni ọbẹ̀ èsì nǹkan àmì ìdí jáde kò láyé ọ̀daràn ẹ̀yin ọ̀sọ̀ ti yẹn ẹni tí ó gbà ó gbà ẹni tí ó sì gbà ó gbà ọlọ́yì àìmọye ìlà ń kàkálẹ̀ yìí ẹ dákun tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn wọn á fẹ́ káwọn oníhùn soríire báà náà ṣe soríire ni àníyàn tá a gbọ́dọ̀ ní nìyẹn ṣùgbọ́n tọ́lọ́run ní ọ̀sẹ̀ lórí wọn kò yí sì fa kíyẹn wáyé ayé kó sì pàdánù wálé ayé kí ni gbádùn tó rí mbẹ kàlọ ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn ọmọ tó ń pè ní ẹ̀sìn Ọlọ́run èébú kọ́ nìyẹn àlàyé nìyẹn tẹ́lẹ̀dá wa ń ṣe fún wọn inú sọ́ọ̀tù Yunus Quran chapter number ten verse number thirty four ọlọ́ni kúl rí ànábì sọ pé alimi ṣúraká ikùn man yabudawul khaliqa thumma yu'idu kulilahu yabuda wuli kọlika suma yuhidu fa ana fakun ọlọ́run bọ́ba àlekè ọlá ó ní kúlì rí ànẹ́bì sọ pé alimi ṣúraká ikùn man yabuda wuli kọlika suma yuhidu nǹkan míì tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run ọba nǹkan míì tẹ́ fi mẹ́gbẹ̀rá pẹ̀lú ọlọ́run ọba só lè mú ẹ̀dá wá ní titun ẹ̀yin ọmọ ìyá mi yóò mú ẹ̀dá wá yóò tún wá padà tún mú wá ní titun dàdí mísì pé só lè pààyàn só lè jíyàn gbogbo ẹni tẹ́ ọmọ sọ pé àpájí ni àpájí dà ẹni tí wọ́n fà àpájí jí mo lọ́wọ́ àkèétí ìkú tán dáadáa dé wàláì kèékú tán àpájí ibo ẹni tí wọ́n ní wọ́n pàǹjọ sí èmi máa ń wò ìgbà míì gan tí wọ́n bá ń ṣe stọ́ọ̀nù wọ́n bá ní Jésù jí Lásárù mo Lásárù wà lẹ́nìí ó ti kú padà ẹ gbọ́ mi hé ó ti kú padà ẹ̀yin ọmọ ìyá mi gbogbo wa pátá òkú ni wá ẹ mọ̀jà tẹ̀ra wa kuli alimin suraka ikun man yabuda wuli kọlikọ thumma yu'idu rẹ ọlọ́run nírẹ̀ muhammed sọ kúlì lọ́sà sọ fílà amúr ọlọ́run pa níbi lásẹ̀ ni bí àwọn ọ̀sẹ̀ bọ̀ yẹn léèrè sẹ́ ṣé èbúnu ọ̀dà sẹ́hun tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run ọba yìí èrè tẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run yìí òòṣà tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run yìí só lè mú ẹ̀dá wá só lè pa ẹ̀dá sótún lè jí ẹ̀dá dìde tó bá dà kìámà ìbéèrè ni ẹ wá ní ibi ẹni tí èsè mùsùlùmí léèrè nírú ìbéèrè yìí tó wà ní sọ́ọ̀tún chapter nineteen verse number thirty four yóò pẹ́ ń bú wù ni yóò pẹ́ fẹ́ sìn sí ẹ̀yẹ yóò pẹ́ fẹ́ nu àbùkù kan ẹ dákun sí ebú nu ẹ dákun sí ẹ̀fẹ́ nu àbùkù kan nu irọ́ ẹnu àbùkù kọ́ òdodo ọ̀rẹ́ lẹ́ńsọ́ ni yẹ́sì ìmọ̀ akọ̀rọ̀ wọ́n ìpọ́nlọ́run ló sì sọ kalẹ̀ àwọ̀ sọ. ẹni wọn bá fẹ́ fẹ́mọ̀ ṣe àfẹ́lẹ́yẹ fún á ṣe kẹfẹ́rí wàhálà tiẹ̀ ni tiwọn ká wò sòtọ́ ọlọ́run bá wá ní kúlíláwù yàwúrà òlé kọ̀líkọ̀ tún mọ ìhun ìlú sọ pé Allah tó lè dá ẹ̀dá òun náà ló tún lè mú ẹ̀dá wá ní tuntun padà ẹ dirí ọlọ́run ní àdéhùn jọ yé wọn wípé ọlọ́run ọba ọba àlekè ọlá òun náà ló lè dá ẹ̀dá nípìlẹ̀ òun náà ni ó tún mú ẹ̀dá wá nípò dáadáa nígbà mìíràn tí ó tún gbé dìde pẹ̀lú bó ṣe ju sínú ilẹ̀ gburugburu ṣé Ṣàngó lè gbé wa dìde sọ́yà lè gbé wa dìde ṣé Jésù lè gbé wa dìde sọ́nùmílà lè gbé wa dìde ẹ̀yàn ọmọ ìyá mi Èṣù só lè gbé yàn dìde nùlẹ̀ sọ́sùn lè gbé yàn dìde òkè tí wọ́n ń bọ só lè gbé yàn dìde àwọn òòṣà tí wọ́n ń bọ káàkiri tí wọ́n ń pè yàn só lè gbé yàn dìde ìbéèrè ni náà kì í ṣèjà náà bó tiẹ̀ ní sọ ogun tí mò ń sọ yìí kèfèrí nígbà tí torí pé kí ni kulubuhum munkira ọkàn wọn kò ní rẹ̀ ẹ wọ ọ̀rọ̀ yẹn sọ́tún náà sixteen verse number twenty two ọlọ́run ti jẹ́ kọ́ mọ̀ yìí pé gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa ti ń sọ̀rọ̀ aṣọ mi ọkàn wọn kórìíra rẹ̀ wàhùn mustakbirun kódà wọn tún mọ̀ fi gbéraga kún wọn tún mọ̀ fi gbéraga kún ẹ bá pè wọn kèfèrí sẹ́yìn lẹ́sọ̀ wọn kèfèrí mi bọ́lọ̀ ni ṣé njọ́ tí wọ́n bá pè njọ́ rísìn bí kí n máa ka sọ́tún mẹ́rẹ̀ chapter number five verse number seventy two seventy three pé làkọ́dí káfàrọ́ lẹ̀ dín náà kọ́ lu wọ́n ti di kèfèrí o ta ló lo wọ́ọ̀dù káfàr yorùbá ló ń pè ní kèfèrí lọ́dún wọn pè ní káfíìn yóò pe fúrúlà àwọn ní kàfírún náà kàfírin àwọn ọmọ kò fà kèfèrí so àwọn pè ní kèfèrí léde yorùbá ìtumọ̀ rẹ̀ náà nù tàbá pè ní kèfèrí kí nìjà ẹni tó pè ní kèfèrí kò sí ohun tó fi pè ọ́ bẹ́ẹ̀ ju pé torí tó ò ṣe ẹ̀sìn rẹ̀ sọ̀rọ̀ yẹn àwọn alákatakítà àbáwọn àwọn àyè alukurani àwọn ò tó bẹ́ẹ̀ kuluma yakunu lani ubadila min tilqa inafsi in atabi la ma yuwa ilayi inni akhafu ina soitu rabbina adhaba yawmin adhim inú sọ́ọ̀tù yunus Quran chapter number ten verse number thirteen fourteen ọlọ́run bọ́ba ní pé rẹ̀ muhammed sọ̀sọ́làm máa sọ fún wọn tìjọ́ máa yé wọn yí pé èmi ò lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba pé kò níbi tó gbé sí èmi ò sọ last àríyìn bí mo ṣe ìtẹ̀rẹ̀ sọ́tùlù gọ́sí àkọ́rán chapter number eighty eight verse number twenty one all the way to twenty two èmi ẹ̀sán túláàsì lórí ti wa ní káwọn kẹsẹ̀ kí ni ká ṣe dá wà fún yín ẹni ó bá fẹ́ kó mú ẹni ó bá sì fẹ́ kó sọnù ọ̀rọ̀ ibú kọ́ nìyẹn ọlọ́run ló ti sọ nǹkan rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ìlànà pé ká mọ búyàn ọ̀tọ̀ nìyẹn ok tọrọ bá ba débi ìlíànù wa nǹkan kílẹ̀ tẹ̀ wá wí gbà yín tọrọ bá ba débi ìlíànù ìlíànù dẹ̀ wà nù sẹ̀ríà tí fàǹfà bá débì kan ọlọ́run ní ká bọ́ọ̀ta ó wà nínú sọ́ọ̀tù Ali Imran Quran chapter number three verse number sixty one náà ta ló sọ bẹ́ẹ̀ bí wọ́n lọ́n lọ sọ ọ́ síbẹ̀ fún ànẹ́bí sọ̀rọ̀ sọ̀la ìgbà táwọn ojú wa bá àwọn kèfèrí tán bá jiyàn nípa ọlọ́run ọba ọlọ́run ọba tó bá rí bẹ́ẹ̀ sọ fún wọn kí wọ́n pe àwọn ọmọ wọn wá pa àwọn obìnrin wọn àtàwọn obìnrin tiwa náà àwa ní àtàwọn náà káà méjèèjì ọba jọ géègùn fanajà aláàánẹtọ lọ́ọ́yì alàlìkàdìbì kọ́nà wọn bọ́ wá sẹ́bi ilé ẹni tí ń bá ń parọ́ náà méjèèjì bóyá wà láwà lọ́nà bóyá yẹn kọ́ káwa méjèèjì ọjọ́ gbà kájọ ṣe ìlẹ̀ án kájọ mú jẹ sọ́dọ̀ ọlọ́run kọ́nà òun gégùn lé lórí tọ́lọ̀ bá dé bẹ́ẹ̀ ń kọ́ ó dàbí pé mọ ohun tẹ́ wá sí láyé ẹ̀yìn èèyàn wọ́lọ́hì àìyàn wọ́lẹ́ èèyàn ẹ̀dẹ̀ fẹ́ mi ara yín sí é láhàwùlẹ̀ wọ́lá islam islam ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tó yẹ pé torí ẹ̀ ló fi dá gbogbo èèyàn ẹ̀ wá rí sí pé àkíyèsí là ń pè wọ́n ẹ̀ ń pè á ní alákatakítí àwọn alágídí àtànísagídí bó ti tọrọ ṣe mọ rí nù ìlànà kàjáde nínú alukurani tẹ́ bá ohun tí mo kà ihun tó wà nínú sọ́ọ̀tì nínú alukurani chapter number ten fásitì nọ́mbà thirty four yìí pé kúlẹ alimi suraka ikun man yawuda wuli kọlikọ sunmọ ihu idu kulilahu yawuda wuli kọlikọ sunmọ ihu idu fana tufakun. tẹ̀bá káyà ìfún kẹfìrí tẹ̀bá tu fún wàláyé tí ó gbé kòyìn ni pé ìbínú ni yóò pẹ́ fi sí ẹ̀yẹ ni yóò pẹ́ ń bú hùn ni ọlọ́run tẹ̀ ní ẹbí ni pé ṣé òun tẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba yẹn òun tẹ̀ fi múlòkún pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá yẹn só lè pilẹ̀ dá ẹ̀dá tàbí yóò tún yóò pa ẹ̀dá yóò tún wá jin ẹ̀dá padà ọlọ́wà ni ò tó bẹ́ẹ̀ kò ní lọ yẹ́wùdá olè kọ́lùkọ́ fún mọ ìwé yìí lò rẹ̀ nẹ́bí mọ fún ọ léṣe padà pé Allah ló lè mú ẹ̀dá wá ní titun padà gẹ́gẹ́ bó ṣe dá níbẹ̀rẹ̀ fa anna tufakun báwọn tún wà sí rí ìtàn jẹ́ náà yìnyín ọlọ́ni fa anna tufakun báwọn tún sí rí ìtàn jẹ́ báwọn tún sí kógbó sí lágbárí ṣé Ṣàngó fẹ́ sọ wá dà láàyè padà ni Ṣàngó gangan fún alára rẹ̀ mẹ́bọ́ ọmọ ọmọ ọmọ ilẹ̀ dúdú yìí ni ẹ̀yin ọmọ ìyá mi sọ́wọ́ àláyé mọ́ ẹni tí wọ́n ń pè lẹ́sù nígbà yẹn mẹ́bọ́kùnrin kan ni wọ́n torí ẹ̀ sọ lóko rẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi òun dà mọ́ kínní kan gbokòǹgbokò gbàkàǹgbàkà bí wọ́n sì mọ̀ pa àwọn orúkọ wọn ẹ̀yin ọmọ ìyá mi àwọn dà mọ́ èèyàn bíi tiwa náà ni wọ́n omi rò má lè jànú nínú wọn ta rò bọ́rọ̀ gidi ní sọ tẹ́gbọ́gbára àlìjànú yẹn nílò ó fi sàwọn yẹn lọ́nà àlìjànú tẹ́lòmí ń lò láti gbà yẹn sì ń bẹ títí dè ní torí àwọn ọmọ ń gùn lẹ́mìí àlìjànú yẹn sábà tètè kú kódà àlìjànú mi ń bẹ látàsìkò ànẹ́bí Sùlẹ́mánà dè ní tààrẹ́ rí pósìkú so agbára yìí sì ń bẹ lọ́dọ̀ tiwọn tó ń mọ lóhun kó ṣe pé àdámọ̀ tiwọn tọ́lọ́run dá fún wọn ni ẹ mọ̀ bí tọ́lọ́run lóhun ti dá wọn ọlọ́run lóhun dá wọn láti bí ahọ́n ahọ́n náà èjìjó náà láti bí ahọ́n èjìjó náà ọlọ́run ti dá wọn so iṣẹ́ gbóná náà wọ́n máa ṣe torí náà máa gbóná náà ni tó fi dàbí pé ẹ̀dá kìí òní lọ jọ́yìn wọn òun ní àpàdà kónú àdánù tiwọn náà ni wàláhì lọ́gọ́rọ̀ wọn gbogbo èyí tí ẹ bá ń sọ bẹ́ẹ̀ fàánà tó fakún báwọn tún ṣe ń rí yín tẹ̀jẹ̀ ó tún àpèrà rẹ̀ láàfà. àwọn náà kó ti suratu An-An'am uh, chapter number six verse number one oh eight wípé wọ́n ń bó tẹ́ ń bó sàwọn ṣe ti táwọn kinní náà ti yarí wọ́n èyí bu náà tẹ́lẹ̀ mo ti sọ níbi program tí mo ṣe ń jẹta wọ́n èyí bu Allah wọ́n èyí bu Muhammad sallallahu méjì àlọ́sẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ àwọn ti ka kódà búbú lásán lòun tẹ̀ ń wo ọ lọ wo àwọn ìwé tí wọ́n kọ against Islam àwọn ìwé tí wọ́n kọ against Islam àwọn ìwé tó yẹ pé tó bá rí tó bá kà la hawla wala quwwata inú sì mọ ọrùn ẹ ọ̀kẹ́ kọ ìwé kan ó ní my case against Allah my case against Allah ọ wá ya kínní kan sí ọ wá ṣe ń sọ̀nbọ̀ báyìí ọ wá ní eyín ọlọ́run àwa mùsùlùmí nù. ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n ṣe káàkiri àgbáyé ní kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ wá torí ẹ̀ pé kẹ́yìn ọwọ́ àdákẹ́kọ̀ọ́ kẹ́ mùsùlùmí ẹ̀ mọ́ aṣọ òótọ́ mọ́ kẹ́ mùsùlùmí ọmọ lè lanu sọ yìí pé Islam is the only way to God ẹ wo iye àwọn èèyàn tí nǹkan yìí ṣàǹfààní fún wàláhì tẹ́lómi ìbá pè mí báyìí wàláyé ọmọ sàdúrà ni sísà kẹ́pẹ́ mo forúkọ bò láṣìírí ó ní àwọn lectures mi tóun máa ń gbọ́ òun máa ń tẹ̀lé lecture mi gan òun ló ṣokùnfà mo ní kó pè wọlé sórí program tí ma ṣe program but nígbà tó padà ṣàlàyé ara rẹ̀ èmi gan mo ní kó má pè wọlé mọ́ èmi gan mo ní kó má pè wọlé mọ́ torí ó ti ń practice Islam ṣùgbọ́n tó bí fi hàn nínú fámìlì tó wà wọ́n lè gé eré ẹ̀ dànù torí tí wọn bá gbọ́ lẹ́kṣọ̀ mi òun máa ń lo kinní sétí ni òun sì pa fóònù òun mọ́ kó òun láìkí lẹ́kṣọ̀ mi gan látọ̀sùn nínú àwọn tó ń bọ omi yẹn ni so ẹ̀yin ọmọ ìyá mi talawa mọ̀ tọ́lọ́hún nídìí látara ọ̀rọ̀ òótọ́ àmọ́ so àwọn sọ bọ́lọ́hún ṣe sọ tọ́ bá gbọ́ dídí tọ́ bá sì gbọ́ ṣùgbọ́n pé máa sọ pé àwọn tó ń búyàn án jẹ́ ń tẹ́kínú àwọn jẹ́ báyìí ó ṣe mọ́ ọ lọ́nu torí pé wọ́n kánú kúránì tọ́nà ti ní pé kulubuhum munkara wa hum mustakbirun ọkàn wọn kórìíra kẹ sọ pé ọlọ́wọ́n ọba ọkàn sọ ni kò pé méjì kò bí mẹ́rin kí o bí ọkàn wọn kórìíra kẹ sọ pé ẹ mọ̀ sìn kan mí mọ́ ọlọ́run ni ẹ mọ̀ sìn ọkàn wọn kórìíra yìí pé ọlọ́run nìkan ṣoṣo ni ó gbé yẹn dìde tó sì ṣèdájọ́ ọjọ́ àlìkìyàmọ̀ ń bẹ ẹ gbà pé ọlọ́run ọba lọ́lọ́run ṣe ẹ gbà nẹ́bí Muhammad gbọ́ ọkàn wọn kórìíra gbogbo tí ó mú ọ sóríire wà ń mustakbirun wọ́n sì tún mọ̀ ṣe gbéraga gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ti sọ kárátà wọn fún wa <laughs> so kò sínú pé àwa làwọn ẹ̀sẹ̀ ń sọ ọ̀rẹ́ sínú pàǹfin bú wọn èébú kọ́ tó ẹ wo gbogbo àwọn àyà tí mo mú wá ẹ lọ tún prógámù yìí wò dáadáa fẹ́yìn tí a bá ṣẹ̀ṣẹ̀ ń jọyìn látòkè délẹ̀ gbogbo àwọn àyà àtìyẹn látòkè ó ti ṣe àlàyé tó yẹjú lórí Surat Anam chapter six verse number one oh eight. And look at Surah Arab chapter number 7, verse number 194, 195. Surah Arab chapter number 7, verse number 197, 198. Surah to Quran chapter number 10, verse number 28, 29. Surah to Quran chapter number 10, verse number 34. And look at Ugbon quotation here, Surah to chapter 16, verse number 22. And look Ugbon tí Ọlọ́run bọ̀ bá àlékè ọlá ń sọ àti àwọn àyàtì míì náà nínú alukuran tí ń rí fáàsì pé ẹ mọ́ ṣe bọ ẹ mọ́ ṣe bọ ẹ mọ́ ṣe bọ kẹwàá kan fe ni ti mùsùlùmí musulumi yín ti ń bọ omi àbí tí wàá fà kẹ́ bá rẹ̀ nìkẹ́ ti ń bọ omi nínú àdúgbò yín sọ́ọ̀sọ̀ yìí pé o ò ní lanu sọ fún ni o ò ní lanu sọ fún lọ́jọ́ kan o pé ohun tẹ̀ ń ṣe yìí ọlọ́run ọ̀fẹ́ o ohun tẹ̀ ń ṣe yìí léwu ẹ gbọ́dọ̀ ṣe báyìí déwájú ọlọ́run so ò ní lanu rẹ sọ fún tó bá láǹfààní rẹ àti sọ àbí tó bá fún ọ ní máìkì lóde tó bá sọ pé ẹ̀ẹ́ wàmọ́ yusuf kibila fakọ́di dọ́ọ̀là dọ́ọ̀là làǹbà ìdá ta ló sọ mi bọ́lá ló sọ pípẹ́ ẹnikẹ́ni tó bá múrogún pẹ̀lú ọlọ́run abẹ́ni tí ń bọ omi ládùúgbò yóò múrogún pẹ̀lú ọlọ́run ni ọjọ́ tó bẹ́ẹ̀ lè ti fi sọ jáde ohun tí mo sọ yìí ó wà ní sọ́ọ̀tì eh, nisa Quran chapter number four verse number one hundred nineteen uh, one hundred sixteen pé wà máa ń yí ṣìríkì billah fàkọ́dì dọ́ọ̀là dọ́ọ̀là làbàyídà ọjọ́ tó bẹ́ẹ̀ lè fi sọ jáde lẹ́nu àwọn kírísítẹ́nì ń bẹ́ńbẹ́ àwọn eléégún bẹ́ńbẹ́ àwọn ọlọ́yà ń bẹ́ńbẹ́ ẹni tí èsì mùsùlùmí lọ́sàwọ̀ alágbo yẹn tó bẹ́ẹ̀ lè ti fi sọ̀wọ́ àfáà yìí pé ẹnikẹ́ni tó bí ìmúrogún pẹ̀lú ọlọ́ọ̀lọ́run ló ti sọnù sọ́nà tó jìn dọ̀là àlàmbà ìdá igbó rere lọ́sọnù sí àtọ́jọ́ yẹn wọ́n sọ pé ń bu àwọn ni wọ́n ló ń fa àwọn sí ẹ̀yẹ ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run ló ti sọ kalẹ̀ ọlọ́run ló ti sọ ẹdiri tọba kasura tẹ́tẹ́ alahakpa nkẹ́ mọ̀ bẹ́ẹ̀ o wàláì ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ fa tọba kasura tún lè múra kúrẹ́ chapter number three ayah eighty four to eighty five ìpè ọlọ́run bọ́ba Allah subhanahu wa ta'ala tóní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala min wa huwa fil akhirati minal khasirin ah àwọn yàtọ̀ kílíọ̀ ọpọlọ ọmọ èdè ènìyàn tọ́lọ̀ ní pé ẹnikẹ́ni tó sí ẹ̀sìn mí yàtọ̀ sí islam à nígbà lọ́wọ́ ń tọ̀ tó bá di ògbìn dàrí kìámù yóò náà tí ó ṣòfò njẹ́ ọba ti lè sọ bẹ́ẹ̀ pé tí ọba ti ṣe islam ọlọ́run ni yóò ṣòfò àlè kìámù wàláhù ti dọ̀tá kèfèrí kò nídìí pé kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pé ẹbí wọn pé báwo la ṣe bú wọn ṣé aṣojú ni àbábímú àbójú àbábímú so wọn ò ní fẹ́ gbọ́ bí wọ́n gbọ́ wọn ò ní àgírí tónú tó ń jẹ́ kèfèrí lé lórí náà nìyẹn qulubuhum munkira ọkàn wọn kórìíra rẹ̀ náà ni wa hum mustakbirun wọ́n sì túmọ̀ sí gbéraga kódà kò sí ohun tí wọ́n ní sọ tán nípa yín kò sórúkọ tí wọ́n ní sọ yín tán. àwọn eléyìí fi wáyé pé allah subhanahu wa ọba àlekè ọlá kò túmọ̀ sí pé à ń bu wọn o àbá ń fi wọn sí ẹ̀yẹ ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ ìmọ̀ kò sí ẹnìkan láyé kó yà kọ́ mọ̀ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ń bá ń ṣàyèdá kan tẹ́ bá sòótọ́ fún ojú rí ó sì kòrò bí ṣe rí nu ẹnìkan bu ẹnìkan òdodo ọ̀rọ̀ ló kòrò létí ẹni tí ọ̀fẹ́ ti gíní ìwọ àfáà náà ẹ̀yin súnà tẹ́ ń bú wọn ṣe ti ní ohun táwọn olóòsàn náà ṣe wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni tí wọ́n ka alukurani tiẹ̀ látòkè délẹ̀ ni ṣe kọ́ ìdátù nìkan ni wọ́n kà tó fi kó lè kéwù gbogbo àwọn àyà àtìta kó wáyé nísìn àtàwọn àyà kódà mo fẹ́ sọ fún yín pé ninety percent tí kùránì ń pè yẹn sí láyé tàwọ́hídù ni ten percent rẹ̀ níjọ́sìn ẹ wọ àyà eighty six sura eighty six lọ́sọ̀ka níbòrò Madina níbòrò Maka eighty six chapters gbogbo ẹ̀ ń sọ̀rọ̀ nípa tàwíìdù ni tàwíìdù nípa àwọn yẹn lọ twenty eight chapters yòókù tó kún tó fi kún one hundred and fourteen nígboro Madinatul Munawwara tó sọ̀kalẹ̀ báyìí nígbà Muhammad sallallahu alayhi wa sallam sísẹ̀ mú àwẹ̀ wá musa ká wá báyìí lẹ́sẹ̀ ṣe kíní kan ẹ̀ pín gún kíní kan ẹ̀ ṣe báyìí kíní kan ẹ̀ ṣe báyìí Madina Madina ọdún mẹ́rin ló lò Madina ten years tó túmọ̀ sí pé àyàtò tawhid ti ń rìfà sí àwọn àyà tí ń pariwo pé ọlọ́run ni ọlọ́run ẹ mọ́sẹ̀bẹ́ ọmọ eighty eighty six chapters eighty six chapters thirteen years plus thirteen years plus ló fi sọ̀kalẹ̀ fún ànábì sọ̀sán onígboro mẹ́ka ẹ tiri ẹ dákun ilé ìfihàn wáyé pé ń tọ́lọ̀ ń rí ànábì sọ̀sán lọ bẹ́ẹ̀ máa ti ń sọ bó ṣe yẹ kẹ́ ẹ máa sọ wọ́n máa kórìíra yín náà ni wọn kórìíra yín náà ni àbí tó bá wà ń káyà lọ tọ́lọ́wọ́n bá ní pé wa man yushrik billah faqad harama Allahu alayhi al-jannah Suratu Maida chapter five verse number seventy two ẹnikẹ́ni tó bẹ́ẹ̀ ti múrogún pẹ̀lú ọlọ́run ọlọ́run ti ṣe àlìjẹ́nà léwọ̀lé lórí báwo nínú òṣè ní bí ẹni tí èsè mùsùlùmí ẹ ohun tí ọba wí yóò ló ń bú un náà yóò ló ń fi òun ṣe ẹ̀yẹ́ ẹ wàá lọ mú quotation suratul An'am Quran chapter number six verse number one oh eight ìpè ọlọ́run bá ní ẹ mọ́ bó sa wọn ẹ mọ́ bó sọ òkúta ló bú yẹn ni àbí báwo torí kò tí yẹ tí ìgbàbí kan yé èmi àwọn tó mọ́ sọ̀rọ̀ yẹn àbí ńgbà tá nẹbi lu àlàyé gbogbo àwọn àyà tí tá ń lo ìkò lónìí inú àwọn lẹ́tà tí ànẹ́bí sọ sọ́lá àwọn àdírẹ́sì sáwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba ó jẹ́ kọ́ mọ yé wọn yí pé tọ́ọ̀bá ṣe tọ́ọ̀bá gba tuntun lọ́wọ́n ọba hajjirain mọ̀rọ̀tẹ́yì ọgbà ẹ̀sán ọ̀nà méjì ṣùgbọ́n tó bá kọtọ lọ́wọ́n ọba gbogbo ìwọ àtàwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ọ ọ gbẹ̀san ìyà lórí wọn níjọ̀gbìndà kìámà nígbà níbi lọ sọ fún ọba tí èsè mùsùlùmí tó ìyẹn fi rinlẹ̀ fún wa yìí pé kèé so ebu o àlàyé ni o àbí ọlọ́wọ́n ọba nínú ọlá àti ògo rẹ̀ kọ́sàlékún ìmọ̀nà fẹ́ ní kọ̀ọ̀kan wa mọ́lẹ́ẹ̀kì fi kòtò ṣẹ̀kan dúró inú sọ́tún nahal Quran chapter number sixteen verse number twenty five wọ́n dé ìlàsẹ̀ bí rọ̀bì kabil hikma wàlẹ̀ mọ́hì sátìl hasan wàjáde lihim bí lẹ́tì yẹ hasan huwa alam bi man dọ̀la ànsẹ̀bílì wa huwa alam bil muhtadin ọlọ́run ní ọdún ìwé lásẹ̀bí rabbika bil hikma ẹ pèpè sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ọgbọ́n àti wáàsí tó dáa ẹ ti rí ẹ mọ̀ bùyàn ẹ mọ̀ sẹ́pẹ̀ fún yàn òun tèmi ọlọ́run sọ òun tà níbi sọ òun ni ẹ sọ tó bá kórè létí wọn wọn padà gbà ẹ̀yìn tó lọ́n bá fẹ́ yọ padà rírí sìn wípé a ah, ìròyìn tí wọ́n kó lẹ̀ yìí èmi kọ́ kò ní sẹ́lé mi lórí tí Islam wà bẹnu tá a mọ̀ sí yọ̀bọ̀yọ̀bọ̀ ni bá a ṣe fi ìwà a fi ìṣe afọ̀rọ̀ ẹnu ṣe wáàsí afọwọ́ wa ṣe wáàsí gbogbo nǹkan pátá tọ́lọ̀ ń fún wa láfi pèpè sí ojú ọ̀nà ẹ̀sìn mi tọ́lọ̀ ń bá ní kálukú wo dì mú bẹ́ẹ̀ ọlọ́mọdé abàjẹ́ níjẹ́ ẹ̀ láéláé ọlọ́run ọba ní pé wà jáde lè ń bí lẹ́tí asan tẹ́ ẹ bá sì bá wọn ṣe fàǹfà ẹ sì bá ẹ bá wọn ṣe fàǹfà lọ́nà tó da wà alam bí man dalla asabili èmi ọlọ́run ọba mọ̀ mẹni tó sọnù lójú ọ̀nà ẹ̀sìn mi wà wà alam bil muhtadin èmi náà mo sì tún mẹni tó mọ̀nà jùlọ èmi mo lè sọ fún yín pàmò yìí ojú ọ̀nà ni wọ́n wà àwọn ènìyàn ojú ọ̀nà àánú ni wọ́n wà tó túmọ̀ sí pé èyí tí kúránì bá ti fẹ̀rí ẹ̀rin lẹ̀ àtànẹ́bí sọ̀rọ̀ sọ́lá òun láàmú agbára lé nínú sẹ̀mí ilé ayé wa subhanaka Allahumma bihamdi ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.